What is that thing that we miss about it? First of all, tell us about your friend, uh, Baba Swe. Mm, uh, Baba you know, I don't know what to say much. Baba Swe is one kind of person. He's a fucking comedian which I really love. I love his acting. It, so far up to you, I'm a comedian, but when Baba Swe is acting, you know, I only move with his comedy because he's a good comedian and I really love him. But we have missed him now. May you rest in peace. And, thank you. Orúkọ mi ni Akeem Alimi Ajala Jalingo uh, Baba Suwe àwọn ni wọ́n jẹ́ gọ́vnà nígbà tèmi jẹ́ ṣíàmà ní Mùṣín èèyàn tí ó fẹ́ràn ọmọlàkejì èèyàn tó ń ṣe ẹgbẹ́ dáadáa ni Baba Suwe ìgbésí ayé wọn ọlọ́run ọba òun lọ́ba aláàtò torí pé kì í fẹ́ kí nǹkan bàjẹ́ àgàgà ọ̀rọ̀ ẹgbẹ́ ó máa fẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n kò sí nǹkan tá a lè sọ bí ó ṣe pé ọlọ́run ọba lọ́ba tó fún wa ọlọ́run náà lọ́ba tí ó gbà á èèyàn dáradára ni bàbá Suwe nígbà tó wà láyé ó dẹ̀ fẹ́ràn ẹbí ẹ̀ kì í fẹ́ kí nǹkan kan ṣe ẹbí ẹ̀ kò sí nǹkan tí ò lè ná láti ṣètọ́jú ọmọ àti ìyàwó so àwọn tó dẹ̀ súnmọ́ náà ọ̀ gbádùn wọn so ọlọ́run bá kó bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wọn kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn for now. national officer mi ló ń gbọ́ wọlé yìí orúkọ mi ni alhaji abdulganiu adé a Nollywood guru. Eh, kò sí nǹkan tẹ́ kí n sọ nípa Alhaji Nurudeen Omidina tí èèyàn gbọ́dọ̀ sọ ọmọlúàbí ni ìtókàn dùn ọ̀rọ̀ ni pé ó ti kú tán kí n tó mọ̀ pé àṣẹ junior mi ní school ńgbà tó wà ní children home school lọ́sọ̀gbọ̀ from there ìfẹ́ olùgbà tí mo kàn kàn bá rí mo rí pé ìjọ ta ti wà more than thirty five years mi àti ẹ̀rọ onúdébẹ̀rẹ̀ ó dẹ̀ ní respect kò kí ń yájú bẹ́lòmíì bá ṣe rí the other side táwọn ẹlòmíì ṣe rí tó pé wọ́n súnmọ́ ni bọ̀tá wa tá súnmọ́ pé alálùbáríkà ni kò dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run lówó rí àwọn tó wà ń bì gbogbo àṣìṣe ẹ̀kúdẹ̀kúdẹ̀ ọlọ́run máa dáríjì á sùn rí adẹ̀tún rẹ ọlá láwọ láwọ aláàkúwátà ìlàbílà àṣì ẹ ṣe òkú.